o ò ní bàbá ìyá rẹ ò dẹ̀ dùn rí ìwọ kìíní kan rádaràda no network ọmọ ọmọ òfò ọmọ òbò jóná ìyá rẹ kàn fi ìyá ó kàn fi òbò jóná ṣá abirú rẹ sáyé ọkàn dìsọ́bù ayé kiri ìyá rẹ dẹ̀ mú òbò odidi òbò ó dẹ̀ fi jóná pa grandma grandma ẹ ti sori bẹ́ẹ̀ ni ó máa dùn ẹ burúkú ni ó máa dùn ẹ kò tí bẹ́ẹ̀ ni olórí burúkú ni àbẹlẹrí burúkú tó máa fi halẹ̀ máa wẹ nìyí grandma àbẹlẹrí burúkú ni ẹ ti ṣe sí ẹ ti ṣe sí lórí tí kò tí ì tẹ grandma àbẹlẹrí burúkú ni ẹsìn mo pé ẹsìn yẹn ó jẹ kó jẹ kó ṣe sí ẹ náà náà ẹlẹ́sìn ẹlẹ́sìn ni ẹsẹ ẹlẹ́sìn ni ẹ grandma ẹlẹ́sìn ìyá rẹ tó ti rọ̀ síwájú ṣe bí torí ẹ̀ láti rí ẹ níbí ìwọ ìwọ tó ní dígítì ìwọ tí dígítì ẹ mo ti bà dígítì ẹ jẹ́ mo ti jẹ dígítì ẹ ìwọ ìwọ làwọn àyà làwọn òṣì ẹyẹ gẹ méjì bàbá táwọn ọmọ ẹ máa kú ọmọ máa kú bí ikú mohbad lọmọ máa kú àwọn ọmọ ẹ máa máa kú bí ikú mohbad justice fáwọn ọmọ ẹ ní kéèsì o justice fáwọn ọmọ ẹ o. ẹni bó má jẹ kí ló sì ti fáwọn ọmọ ẹ kiri jẹjì fáwọn ọmọ ó jẹ bí ó máa kú bí jẹjì fáwọn ọmọ kiri jẹjì fáwọn ọmọ àwọn gírámọ ẹnu yóò mú gírámọ ẹnu yóò mú tó ti kú ẹ gbọ́. ní kíni. keep going ní kíni. mo ṣàgbé yín wá sókè grandma mo oh, mẹ́sọ̀ pé wá ṣẹ̀ sí lókè yẹn sẹ́ mo mẹ́sọ̀ pé ẹ ṣẹ̀ sí yẹn ní òkè. ohun rẹ gan ọjà géré àmọ́ ètò ìsọmbẹ. bọ́tọ́ dùn yìí ó tún tí ò dá yẹn ó ń pàṣẹ lára ó débi tó yẹ kó ṣe lára yẹn. ti yín sẹ. ajíṣe bí ọyọ làárí ọyọ ìṣèlú bá bẹ ní ìwọ kìíní. ọjọ́ ẹ mo ti wọ ọjọ́ ẹ lẹ mo jọ mo bá ti ọjọ́ ẹ lẹ mo bá ti ọjọ́ yẹn mo mo rábì ọjọ́ yẹn dà mí. ó sálé ọmọ kò ní ìṣí ọ ọmọ òfò ọmọ àdánù ọmọ ọmọ òfò ọmọ àdánù hmm? ọmọ gẹ́tọ̀ ọjọ́ abọ́sítùkù mo ti gbé ẹ̀pà yín wá sókè ó yá ó yá wá máa ah, sọ. ìwọ wo ló gbé ẹ̀pà wá sókè kókó bẹ̀rẹ̀ fi èmi àti bébì ilẹ̀ fúngbà díẹ̀ àwọn ẹ̀pà ta ni ìyá rẹ̀ gan kò lè pẹ́ bá pé ogún tẹ́ pọ́gbọ̀n máa ṣe sọ́lọ́ ògbádùn ni ọmọ òfò ó kàn máa ń ṣe ó kàn máa ń halẹ̀ sáwọn èèyàn ni àwọn tí wọ́n bá lọ́rọ̀ ló máa ń halẹ̀ fún ó kàn máa ń halẹ̀ ni ó ní ẹ̀kú márùn-ún ló lẹ́nu ẹ̀ abọ́lẹ́rì burúkú ni kò ní dáa fún Liam ẹ̀yin ọkọ̀ apọkọjáyé kò ní dáa fún yín kò jù bẹ́ẹ̀ lọ ó mọ kankan lẹ́yìn kó ṣépè kan sọ mẹ́ta yìí. ẹjọ́ tó o bá dáa fún ata ló fẹ́ dáa fún. ṣé ó dáa fún ó dáa fún lọ́rìn kiri Libya eléyìí burúkú ẹni tẹ́ pé ń jà káàkiri. ọlọ́run ò bá ọlọ́run bá kọ tó o bá kọ nǹkan tó dá mọ́ wa. wọ́n ṣe bí táwọn bá ti sọ bó ṣe máa rí nìyẹn. tó o bá kọ nǹkan tó dá mọ́ wa lára ta ló fẹ́ wọ́n ṣe àwọn smẹ́lò yìí àwọn ara bobo kámẹ́lì wọ́n lẹ́ pé kíní ṣimpanzee ló ń bẹ̀ sùn níbi tó wà ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ abẹ́ẹ̀gẹ́ ó má ó dẹ̀ pé wọ́n rí as giant of this platform fún èbú ni tó bá ti gùn rẹ̀ báyìí àwọn ẹ̀yà àwọn èèyàn máa ń já ni eléyìí ibú ọmọ.

ẹ̀gbọ́ràn yóò dùn náà kí ló ṣe yín máa ní mi yín mo fi fẹ́ gan yín ẹ gbọ́dọ̀ máa make sense mi ò gbọ́dọ̀ ọmọ yóò bá jù lọ wa burúkú ni yóò ẹ make sense o ẹ make sense ni o tí bá mi tẹ̀lé ṣẹ̀tẹ̀ máa ṣòfò ni o ọ̀rọ̀ tí wọ́n ní pàṣẹ o ó yá kí ló tún kù kí ló tún kù ọkọ̀ òfin ìyá àgbà kò ní kankan lẹ́nu sẹ. ọkùnrin títí kọ́kọ́ máa bèrè DNA lọ́wọ́ ẹ̀ torí kí ni torí ó bí ọmọ òṣìbí títí. ìwọ́n tẹ́ pé òbó camel nìyẹn. kókó bẹ̀rì kókó bẹ̀rì ẹ tiẹ̀ jẹ́ ẹ bá wa sílé ẹ bá ṣe yòókù mo ti dáná. ẹ bá wa oh bí sẹ ìyá tó bí lọ́mọ ọkùnrin mélòó ló bímọ fún. iná ni mo sọ ọmọ ìyá tó bàbá mẹ́ẹ̀dọ́gbọ̀n ọkùnrin mélòó ló bímọ fún. bàbá mẹ́ẹ̀dọ́gbọ̀n àwọn tó ń sọ̀rọ̀ yìí ìyá Túndé àti ìyá tó bí ẹ lọ́mọ ìyá tó bí ọkọ mẹ́rin ìyá bí ọkọ mẹ́rin náà àní ìyá ẹ ọkọ mẹ́rin ló ló bímọ fún jẹ́ka bẹ̀rẹ̀ látòrí ìyá ẹ. mi ò ṣe ìyá Túndé mi ò ṣe ìyá ọkọ mẹ́rin ìyá ìyá tó bí ọkọ mẹ́rin ló bímọ fún ọkọ mẹ́rin ò bímọ. ọkọ mẹ́rin ò bímọ ẹ ṣàlùmí mi ò ṣe ìyá Túndé. mẹ́rin ọmọ mẹ́rin ọgbà mi ní òṣè wọn pẹ̀lú ìjẹ́ ní control question yẹn sí ìyá ayọ̀ ìyá ìdìdí wọn ni mo fẹ́ bi léèrè torí o máa ń gbìyànjú ọ̀nà ṣe mo máa ń gbé ìyẹn bímọ ilẹ̀ ibi tó ti ń rùn ìwọ fúnra rẹ ọkùnrin mélòó ló ti bá ẹ sùn àníwọ fúnra rẹ ọkùnrin mélòó ló ti bá ẹ sùn ní ayé ẹ fi gbogbo ní ayé ẹ búra sísẹ. ìyàtúndé ni kò bí. lábẹ látòrí ẹ ṣebí wọn sọrí ìyàtúndé ti kó wá kúrò bíbá. ìyàtúndé ni ọjọ́ ìyàtúndé kó wá kúrò nílé ayé ẹ̀ wá dẹ̀ gbé báyìí wá dẹ̀ gbéra bó jẹ́ kúrò àwa fi búra. a ní òbò ẹ lab specimen ni mi. sọ́kùnrin kírun sí ti ọwọ́ ìyàwó àti ìyàwó nínú o. ìyá ọlọ́kùnrin mélòó ló ti fọ́ ló ti fọ́ kóró ẹsẹ̀. ọ̀rẹ́ ni mélòó ló ti fọ́ kóró ẹsẹ̀. ìyá ní ká fi 你万手机。 béèrè ṣé wọ́n sọ sórí fún ẹ ní ìbẹ̀rẹ̀ lọ́wọ́ kàrímọ̀ ilé ọkọ ilé túnde ló wà ní ilé ọkọ ló ń gbé ìwọ ọ̀rọ̀ kọ gbé ẹ sílẹ̀ olórí ibú olórí ibú sọmọ ìkejì ajá ìwọ tó yẹ pàjá ti gbẹdọdọ ẹ lọ tọjọ sí ọkọ òkun kọńgọ ọkọ kẹta wọn ṣe ń gbé lọkọ nílẹ mọdì lọńdún ẹ ní ìdí lọńdún ẹ nínú nínú mọ́tò tó ti bàjẹ́ lọńdún ẹ nínú gbó ìwọ ni wọn wọn ní bàbá sọ ẹ òun tẹ ẹ